أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run ọba àti ọlá rẹ̀ kó máa bá aṣíwájú wa ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn aráalé ànábì àwọn sọ̀hábà rẹ̀ àwọn tàbí'ùn àwọn tàbí'ù tàbí'ìn tó fi dédé gbogbo ẹni tó bá ń tọ ìlànà ànábì sallallahu alayhi wa sallam kọ́lọ̀ kó fi kẹ́yìn kó fi kárí wọn. àwọn èèyàn ńláńlá tí wọ́n bẹ ní orí ìjókòó bẹ̀rẹ̀ látòrí àwọn bàbá wa tí wọ́n ń jẹ́ chairman fún ìjókòó yìí àwọn àmìrì wa fún Muslim community so bákan náà àwọn àmìrà fún muslim community àwọn alìmọ́mù jami'a fún muslim community àti gbogbo àwọn èèyàn pàtàkì àti ẹni tí wọ́n jẹ́ páwọn náà ni kí a lè dìlé nìyí àti gbogbo àwa ọkùnrin lápapọ̀ àtàwọn obìnrin kí ọjọ́ máa lọ ní ìbá ní kí n máa kọ orúkọ bọ̀ tí mo fẹ́ máa kọ orúkọ ah, ti pọ̀ jù so kọ́lọ́n kó bá sábà mi kí n so pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. nǹkan tán ní kí n sọ̀rọ̀ lé lérí náà ni a ti àṣírìkù ẹbọ tábà ń sọ pé ẹbọ nínú ọ̀dọ́ mùsùlùmí gbogbo ojúṣe mùsùlùmí kọ̀ọ̀kan oníkómọ tí ń jẹ́ ẹbọ tí wọ́n bá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí wọ́n bá wo àwùjọ tí à ń ṣẹ̀mí ní ilẹ̀ Yorùbá bẹ̀rẹ̀ láti Ìlọrin wá sí gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀ èèyàn mọ̀ rí i pé àgbọ́yé tí à ń pè ní ẹbọ kò yé àwọn èèyàn o kò yé àwọn èèyàn rárá tí à ń pè ní ẹbọ ẹbọ lọ́dọ̀ mùsùlùmí Yorùbá kò ju ká lọ ìdí Ògún àbí di Ṣàngó Ọ̀ṣun àbí di Ọbàtálá àbí kéèyàn forí balẹ̀ fún nǹkan ọmọ tọ́po sí i ntí mùsùlùmí yorùbá mọ̀ ní ẹbọ lélẹ́ yìí o kódà mùsùlùmí ọmọ sọ yorùbá pé áá ah, ah, gbàtà forí balẹ̀ fún nǹkan míì tí ṣe pé à ń tọ́ epo lé nǹkan lérí ń lọ sí Ọ̀ṣun ń lọ sí di Ṣàngó ẹ̀sìn ní ìṣẹ̀bọ so kí ló fà ní pé ti ń jẹ́ ẹbọ gangan lọ́dọ̀ mùsùlùmí yorùbá ó fún àwọn àáfàá tí wọ́n ṣàlàyé rẹ̀ gangan àwọn gan bẹ nínú rẹ̀ tẹ bá ní ṣàlàyé ẹbọ fáwọn èèyàn ó lè má yí àáfàá gan ó sì lè yí àáfàá gangan káfọ́ rò pé sí tí mo fẹ́ sọ fáwọn èèyàn yìí ṣé èmi gan lè bọ́ ń bẹ̀ báyìí. ìjó rọrùn fún mi kí n pa nǹkan yẹn tì tó ń jẹ́ kí àgbọ́yé tí ń jẹ ẹbọ ní àwùjọ wa kó wá. tí a bá wo inú Islam ní tí a ń pè ní ẹbọ òun náà ni nǹkan tí Ànábì sallallahu alaihi wasallam tọkọ wa bá jà àkọ́kọ́ tí Ànábì wa النبي صلى الله عليه وسلم من نوح عليه السلام لا rí النبي نوح وسين sí nǹkan tó wá kógun jà ju ẹbọ lọ gbogbo àfà nítorí kó máa jẹ́ kàkàrí rẹ̀ lọ́sàn-án lóru ní gbogbo ìgbà òun náà ni bí àwọn èèyàn bí wọ́n ṣe dá ẹbọ mà bí wọ́n ṣe sáfù nídìí ẹbọ torí pé òun nìkan tó ṣe pé yóò ba ayé èèyàn jẹ́ àti àlùkìyàmọ̀ èèyàn apá tó bá fẹ́ràn èèyàn tó sì mọ yírírí iṣẹ́ tó ń gbé lọ́wọ́ ọ̀rọ̀ ẹ̀kọ́ ni ọmọ kàláyà láti mọ ṣàlàyé fáwọn èèyàn yóò mọ wù ú jẹ́ ìṣàlàyé fún wọn àmọ́ àkíyèsí ni pé nílẹ̀ Yorùbá yìí àwọn èèyàn kí fẹ́ gbọ́ wọ́n fẹ́ gbọ́ wọn yìí fẹ́ gbọ́ rárá kọ́ ẹ ṣàlàyé ẹbọ kẹ́ tú ẹbọ balẹ̀ fún wọn kí n ti ń jẹ́bọ lélẹ̀ yìí tó ló ń kálukú náà ló rì síbẹ̀ wọn ò sì ṣe tán láti jáwọ́ kù níbẹ̀. ìdí ń jẹ́ ẹbọ ní ṣókí wa ittikhas an-nidd ma'a ń mú orogún pẹ̀lú ọlọ́run tá a bá ní orogún igbákejì yẹn ní jẹ́ bẹ́ẹ̀ ẹnì kejì ẹgbẹ́ èèyàn ẹni pé àwọn obìnrin máa ń sanwó ní orogún mi lẹ́nu yìí yẹn ni pé àjọ jẹ́ ẹlẹgbẹ́ lọ́dọ̀ ọkọ ẹyọ kan ẹni tó bá ti ní nǹkan kan ní nǹkan yẹn ń ṣe déédéé ọlọ́run ọba lọ́dọ̀ rẹ̀ níbi ẹ̀tọ́. E ẹnìyẹn ó ti mú orogún pẹ̀lú ọlọ́run aw sarfi shay'in min haqqi Allah ila ghayrihi àbí ò tiẹ̀ sọ pé ìdákejì ìgbákejì ọlọ́run lélẹ́yìí àmọ́ tó ń ṣe ni pé nǹkan kan nínú ẹ̀tọ́ ọlọ́run ọba òun fún ẹnìyẹn àbó òun fún nǹkan yẹn ṣẹ́rí tí mo fẹ́ gbé kalẹ̀ yìí òun ni ọ̀dà yẹn bíi principle tí mo fi ń dá ẹbọ mọ̀ ẹnu mi ò tiẹ̀ lè kárí gbogbo tí ń jẹ́ bọ́ kíní ṣàlàyé rẹ̀ àmọ́ mo fẹ́ fún wa níṣẹ́ kan sí tí n bá ti sọ̀rọ̀ àti ń sọ nísìnyí ẹni tó bá tún fẹ́ tó fẹ́ gbọ́ jù bẹ́ẹ̀ lọ àwọn àfa súnà ń bẹ o àwọn àfa súnà àwọn ni ẹ máa lọ lè bá o àwọn ni wọ́n ṣàlàyé èyí tó kù tí n bá ti mẹ́nu débẹ̀ fún yín ètè kọ́ọ̀sù نت مع الله أو صرف شيء من حق الله إلى غيره كن يوم أنك بلولون àbí kí èèyàn mú nǹkan kan nǹkan kan kó máa jẹ́ ẹni tí èèyàn máa gbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún nǹkan yẹn lè jẹ́ minal makhlukat lè jẹ́ àwọn ẹ̀dá tó wọ́n bá dá bóyá nǹkan yẹn tí èèyàn ń gbé fún ẹ̀tọ́ ọlọ́run tẹ̀ ń gbé fún fir rububiyya níbi àwọn iṣẹ́ tọ́lọ́wọ́ máa ń ṣe ni ìyẹn wá wò sùn ìyẹn wo iṣẹ́ kan nínú iṣẹ́ tọ́lọ́wọ́ máa ń ṣe ọwá ní nǹkan kan ní ń bá ọ ṣe àbí ẹnìkan ní ń bá ọ ṣe ní iṣẹ́ tó sì mọ̀ pé ọlọ́run ọba ní máa ń ṣe tọ́rọ̀ bá ti rí báyẹn ẹbọ ti bẹ̀rẹ̀ lọ. amfil olóhìyà àbí níbi àwọn nǹkan tó ṣe pé à ń fi ń jẹ́ ẹrú fọ́lọ́run tá a máa sìn níta fi ń jẹ́ ìjọsìn tá à ń ṣe fọ́lọ́run kéèyàn mọ́ wa ṣe fọ́lọ́run kọ́ mọ́ lọ lè ṣe fún nǹkan kan nínú àwọn nǹkan tó lù wọ́n bá dá òun náà ń pè ní aṣ-ṣirku fil uluhiyya aw fil asma' wa sifat ẹ̀bùn àtúmọ̀ wa níbi àwọn orúkọ ọlọ́run ọba àti àwọn ìròyìn rẹ̀ eléyìí ó ní àlàyé tí a ń pè ní ẹbọ tí ọbẹ lè mú nǹkan kan nínú ẹ̀tọ́ Ọlọ́run iṣẹ́ tọ́lọ́run máa ń ṣe lápèjúwe tó bá ti wá pé tálẹ́ni tó dá sánmà Allah tálẹ́ni tó dá ilẹ̀lẹ̀ Allah kí mùsùlùmí wá gbà pé àwọn kan ń bẹ alálẹ̀ẹ̀lẹ̀ yìí ni wọ́n alálẹ̀ẹ̀lẹ̀ yìí ṣe rí pé Yorùbá àti ń bẹ̀rẹ̀ alálẹ̀ ilẹ̀ yóò gbè ọ́ sólùwà ní máa ń gbìyàn ní àbí alálẹ̀ ẹbọ bẹ̀rẹ̀ o tọ́lọ́wọ́n ọba òun ni ọba tí ó máa ń gbìyàn òun lẹni tó ní kọ́dà anábì sallallahu alaihi wasallam yẹn gbọ́dọ̀ pé anábì ní aláyé alọ́run èèyàn kéèké anábì ẹni tó bẹ lé pé anábì bẹ́ẹ̀ ìyẹn ti bọ́ síbi ẹbọ níbi orúkọ àti ìròyìn tọ́lọ́wọ́n bá gán yan a'udhu billahi minash shaitanir rajim ó ní walillahil akhiratu wal ula ibòmí ó tún ní walillahi mulku lillahi mulku samawati wal ard olúwa ní èmi ni mo ní sánmà èmi ni mo ní lẹ́lẹ̀ tábàwá pe ànábì pé àbí ànábì aláyé alọ̀run tó bá ṣe pé ayé yìí náà là ń sọ àti alkiyama aronki tọ́lọ́ ní wàlẹ̀ láìm àkírọ́tù wẹ̀lúùlà ni mo ní ayé àti alkiyama ni mo ní tó bá ṣe pé ilẹ̀ àtòkè là ń sọ àtòrọ̀ǹkì ọlọ́ni wàlẹ̀ láìm múlùkù sàmáwátì wal-ard kálákìsì ṣùgbọ́n náà níbi àwọn iṣẹ́ tọ́lọ́run máa ń ṣe òun náà ni jíjẹ múmu jíjẹ múmu ọlọ́run ló máa ń ṣe fún èèyàn tó bá wúwo ni kó pọ̀ tó bá wúwo lélẹ́ kó kéré tẹnìkan tiẹ̀ mọ wá tí o tiẹ̀ ní mọ bí ṣe ń wá mọ́ bí ah, ah, owó yìí ti pọ̀ jù wọ́n yà wọ́n sọ pé máa ṣe báyìí ní ẹ̀ ń ṣe ń pọ̀ náà ni ẹlòmíì bá ti kó wọ̀nyí wá ẹlòmíì ó sì máa ṣe wàhálà wàhálà ṣe wàhálà ṣe wàhálà kò sì ní rí so kí wọ́n wá jòkó kọ́ wá ní ọkẹ ọwẹ́ ẹnìkan ò lè lówó kọ́ mọ́ lẹ́gbẹ̀ẹ́ nísàlẹ̀ nítorí sọ ni pé ọlọ́run ọbọ òkè ń ṣàrísìkí fún yàn pọ́pọ̀ ọlọ́run ni wọ̀nyá rìzùkú máa ń yẹ ṣá bẹ̀rọ ìrẹ̀ ṣìṣà ń ṣe nǹkan fẹ́ lómi lówó tí ó pọ̀ lọ rẹ̀kẹ̀tẹ̀ iṣẹ́ tọ́lọ́run máa ń ṣe lélẹ́yìí sọ bákan náà kéèyàn wá lọ lè wá nǹkan kan pé tí ó máa jẹ́ kárìsìkí yìí máa pọ̀ ẹ máa wo Yorùbá o ogun tájà ẹbọ ni o ọlọ́run ní ń tajà fún yàn o èyí tó so mọ́kè ṣọ́ọ̀bù rẹ èyí tó rì mọ́lẹ̀ lẹ̀ èyí tó ń ju sínú báàgì rẹ èyí tó fi ń fọwọ́ làárọ̀ làárọ̀ èyí tó wà á sàn sójú ọ̀nà rẹ sójú ọ̀nà ṣọ́ọ̀bù rẹ èyí tó fi para ẹbọ ni ṣẹ́ẹ̀fì rí pé <laughs> n ti ń jẹ́ bọ ó fẹ́ àgbọ́yé Yorùbá ó fún ogun tajà ẹ̀yọ́nú ìṣọ́ra.

so òun náà ni pé ẹ kíyèsí ẹ̀bọ̀nù ọlọ́run ló máa ń ṣọ́ èèyàn iṣẹ́ tọ́lọ́run máa ń ṣe ni títajà rírà tọ́lọ́run máa ń ṣe ni tó bá wù yóò ní ká ń ti kiri ọ̀pọ̀ ẹni kò ní kó mọ́ pọ̀ tó bá ó ti pàfẹ́kìtì rẹ̀ kọ́mi ni ó tó délé ayé ni so léyìí àwọn nǹkan tọ́lọ́run máa ń ṣe náà ni bákan náà ẹbọ níbi hòlòhíyà níbi àwọn ìbáàdà wa tá a mọ̀ ṣe má padà wá síbẹ̀ àwọn ewu ńláńlá wo ni wà ń bẹ fún ẹbọ ewu wo ni ń bẹ fún ẹbọ inú tí ó fi yẹ kí àfa tó bá gbọ́ ẹ̀sìn yìí ó máa ṣàlàyé ẹbọ fáwọn èèyàn òun ni pé ẹbọ yuktilu al-a'mal kullaha gbogbo iṣẹ́ yẹn lẹ́bọ́ máa ń bàjẹ́ yányá ṣẹ́ni bí wọ́n bá bẹ̀rẹ̀ àwẹ̀ tó wá gba àwẹ̀ yípo ọdún kèé sínú ó gba yípo ọdún wọ́n á máa ń ké kuraani ẹ̀ẹ̀kọ̀ kan lójoojúmọ́ tí bá ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ó tún lọ mọ́ká ó tún ráwọn èèyàn lọ tó lè ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba gbogbo iṣẹ́ rẹ̀ kò ní bá ládàkà kan bẹ̀ lọ́dọ̀ ọlọ́run tó lẹ́tìrí pé ó yẹ kí àwọn àáfàá tó máa ṣàlàyé ẹbọ fáwọn èèyàn o àwọn afá àgbákò ta ní láwùjọ yìí wọ́n ń sàbòsí fún yín o ẹ wá náwó owó àlùbáríkà owó kìíní kan owó kònà tí wọ́n gbà lọ́wọ́ yín náà nù tó ti gbà ẹ̀ lọ ẹni tó bá fẹ́ sórí rẹ kọ́ tani ò ní náwó wọ́n sọ yín dáa lẹ̀dẹ̀ ẹni tó bá fẹ́ sórí rẹ kọ́ náwó wọ́n fẹ́ sórí rẹ kọ́ kọ́ bá kò wọ́n fẹ́ sórí rẹ kó mu jáde wájú lẹ̀ ìtàn náà yóò sì dùn ó ní ah ó lé lé lé lẹ́wàá kẹ́kọ́ dìde ilé ìdílé mẹ́wàá kó wá mú tẹ́tẹ́ kó mú tẹ́tẹ́ tàwùsàn jáde wọ́n sì sáré débẹ̀ rẹ̀ nítorí kó sọ fún yín kò sọ ẹ bọ wàláhì yóò bá ogun sẹ́yìn jẹ́ ni tẹ́bá lọ wọnú sóràtò zumar sóràtò zumar aya sixty five ọlọ́run bá ní wọ̀lọ́pẹ̀ kó ṣe ìlẹ́yìn olúwa ni mo ti ránṣẹ́ sí wa nábì wa ilal ladhina min qablik àwọn tó ti ṣáwájú rẹ mo ti rán ni sáwọn náà àwọn olóṣáájú ànábì àwọn ànábì ọlọ́run mo ti sọ fáwọn náà ipe la'in ashrakt la'in ashrakt tó bá ṣe ẹbọ la yahbatanna 'amaluk iṣẹ́ rẹ̀ ó sì bàjẹ́ wala takunanna minal khasirin ọ̀ àṣòfò ẹ̀wọ̀ olúwa bá kọjú ọ̀rọ̀ yìí direct sí anabi sallallahu alayhi wa sallam yẹn ṣẹwárí wa ilẹ̀ alladhina min qablik sọlọ́wọ́ bá wí ẹ wá padà sínú suratul an'am nípa àwọn kan ṣáwájú rẹ̀ tí mo sọ fáwọn náà ẹ padà suratul an'am kẹgbẹ́ láti eighty three kẹwàá gbé wá sí eighty eight ọlọ́wọ́ bá ní wa tilka hujjatuna ataynaa Ibrahima ala نرفع درجات من نشاء إن ربك حكيم عليم Olúwa ní àwíjàre la fún ọ afún anabi Ibrahim alayhi salam àwọn la máa ń fún yẹn ní ipò gíga wọn ni wa habna lahu Ishaq tọ ó ti dápọ̀ Ibrahim o ó dápọ̀ Ishaq wa Yaqub ó kullan hadayna àwọn aláfi wọn wa Nuhan ó tó dápọ̀ anabi Ibrahim anabi Nuh àdéyìnà àfòwúnàmọ̀nà min qabl ó ti sáwájú wa min dhurriyyatihi inú àwọn àrọ́mọdọ́mọ Nuh Daud anabi Daud wà ńbẹ̀ wa Sulaiman Sulaiman wà ńbẹ̀ wa Ayyub Ayyub wà ńbẹ̀ wa Yusuf Yusuf wà ńbẹ̀ wa Musa wa Harun wọ́n jẹ́ mẹ́wàá ó ní wa kadhalika najzil muhsinin bá a ṣe máa ń ṣe dáadáa fáwọn ẹni tó bá jẹ́ olùṣeré rẹ̀ ó ti ní wa Zakariya Zakariya wa Yahya wa Isa wa Ilyas كل من الصالحين وإسماعيل واليسع ويونس ولوط كلا فضلنا على العالمين وجاء انتباهم وانا ومن آبائهم أو بابلا ونا وذرياتهم أتوا رمضان وإخوانهم أتوا ياوا واجتبيناهم أشاولسا وأديناهم إلى صراط المستقيم أطوا سجون تطا قلوا واني بسم الله onídàálíkà hudàlá onímọ̀ṣetọ́ ogun ọ̀sánà ìmọ̀nà ìmí látọ̀dọ̀ ọlọ́run ọba ni àánú mi ni yahdi bi man yasha ẹni tó bá wù mí ni mo máa ń fún mina ibadi nínú ẹrú mi ọlọ́wà ni walaw ashraku gbogbo àwọn nẹ́bí tí mo kà kalẹ̀ yìí tán bí lè ṣe ẹbọ la habita anhum ma kanu ya'malu gbogbo tán ṣe bàjẹ́ ṣẹ́ni kó sì lè ta nẹ́bí náà báwọn so lè yóò fi mọ̀ pé ọ̀rọ̀ ẹbọ ọlọ́run ibi ṣeré o kí ọmọ ní bàbá lágbájá wọ́n ń pọ̀fọ̀ àfa lágbájá wọ́n níwo wọ́n ń sógun ẹ wá ní wọ́n wà lìjẹ́ náà níbo ó ní oúnjẹ nílé ó ní pàró ó ní ìsopọ́rùn à níbo ń pe àwọn ayé ń pe àwọn àgbàlagbà ń ṣe bá wọn níbo wọ́n wo iná ọlọ́run ọba ni gbogbo iṣẹ́ irun tó kí ó bàjẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo èèyàn ẹ̀wọ̀ àwọn ànábì ọlọ́run lọ́run fèsì wọn yìí o tùgbà tí yẹn bá ti wá ń bẹ́ni tó ga sọ̀rọ̀ ìkíni èèyàn kékeré wa ní bóun ò sí ń bẹ̀ sọ òun ni pé ẹbọ nọ́mbà ṣẹyàn jẹ ni o ẹbọ dà gẹ́gẹ́ bí òróǹro ìmọ̀ bóyá Yorùbá lọ́rin ni òróǹro níbi ẹran tí Yorùbá ti lẹ Yorùbá náà ni òróǹro tíyan ẹni tó fẹ́ fẹ́ ṣe àpáta tó fẹ́ kun ẹran kò wá dá òru òru mọ̀ sẹ́ni pé èèyàn gbọ́dọ̀ ní pé alápàtà ni bẹ́ẹ̀ ni mùsùlùmí tí ò bá dá ẹbọ mọ̀ í ṣe mùsùlùmí ní tí ó bá iṣẹ́ rẹ jẹ́ òòdà mọ̀ gbọ́dọ̀ o bákan náà ẹbọ kìí jẹ́ kí ọba lè rí àforíjì ọlọ́run ṣàpẹ́ tí mùsùlùmí bá kú nìsín ọlọ́run foríjì yín ọlọ́run bá wa kẹ́ so wọ́n rí mọ́nú sàárè tó ní ọlọ́ba akẹ́ ọmọ rẹ̀ ọmọ ṣàdúrà fún àwọn ọmọ ṣàdúrà fún irú ẹni tí ó bá ń ṣe ẹbọ kú kò lè ráforíjì ọlọ́run bẹ́ẹ̀ bá pariwo kẹ́kí kí gbogbo ọmọ nàìjíríà kan tó sójú kan àwọn bá máa tara wọn jẹ àní ẹjọ́ pé kọ́lọ́n fẹ́rí jìn ẹni kọ́lọ́n gbọ́ kẹ́ ẹni kọ́lọ́n gbọ́ fisali jẹ́nà ó náà ẹni tó bá ń ṣẹbọ tó bẹ lé kú síbi ẹbọ kò lè rà jẹ náà o suratu nisa aya forty eight ọlọ́run bá ní inna Allaha la yaghfiru an yushraka bihi olùwàlẹ́ mi forí jiyàn kéèyàn ó ṣẹbọ pẹ̀lú mi àmọ́ wa yaghfiru ma duna dhalika liman yasha àwọn iṣẹ́ mi tí yẹn bá ṣe tí iṣẹ́ tó jẹ́ ẹ̀ṣẹ̀ tí ò tó ẹbọ ọlọ́run ni mo lè forí rẹ̀ jiyàn oníwàmọ̀ yushrik billah ẹni tó bá ti ṣẹbọ pẹ̀lú ọlọ́run faqad iftara isman azima ẹ̀ṣẹ̀ ńláńlá lẹ́nu ìhún ṣẹ̀wọ̀n o ẹ̀ṣẹ̀ ńláńlá tí ò ní àforíjì kò láforíjì ọlọ́run tó sọnù sọ́látò nìsá one sixteen bákan náà ó ní iná ńlá la yaghfiru an yushraka bihi ọlọ́run lè ní ìforíjì yàn kéèyàn ó ṣẹbọ pẹ̀lú mi ó ní wa yaghfiru ma duna dhalika liman yasha àmọ́ ìtí ò bá tó bẹ́ẹ̀ tí èé ṣe ẹbọ mo ní foríjì hàn èèyàn kan kú nìsín ìgbà tí ẹ wá rí pé ó kú kò tí ì jáwọ́ níbi gbogbo àwọn nǹkan tí mo ti kà lẹ́lẹ́sẹ̀ kan ó sì nígbàgbọ́ pé ayé ń pa ni ayé ń yé ni kọ́lẹ̀ lórí ta máa ń sọ pé aláyé ò lè pa ìwọ́n ni ẹ̀yọ́ mọ yí ẹ̀ tí ah, ẹ̀ tí ah, ẹ̀ mọ yé yé yé yé ah, ẹ wo aláìmọ̀ kan bí ṣe ń rí ẹni tí ń sọ̀rọ̀ gidi bí ẹni pé aláìmọ̀ ni ó ní yé ẹ̀yọ́ mọ ìmọ̀ wa ń bi wọ́n lọ rí pé ẹ ti fi táyé wọn wá hàn mí o mo náà wà níbo láyé wọn wà ó ń tẹ̀wá jẹ ni wàláhì làzìm ẹ̀tàn jẹ ni wàláhì làzìm ẹ̀tàn jẹ èṣù ni èṣù ló yà kí ayé kan bẹ níbo ló wà níbo ló wà ní tí èṣù kan design àwọn orúkọ tẹ̀gbẹ́yìn sàmẹ́tùmù ẹ̀ńtùmù àbá òkú ẹ̀yẹ kan pè bẹ́ẹ̀ ayé lè níbo ọlọ́run ò kò sí nǹkan kan tẹ tẹ́lẹ̀ kó jáde sẹ́ni mo á rí ayé òun o ibi tí wọ́n wá ní òun irọ́ ni kọ́lá tẹ́lẹ̀ kan bá jáde sí ọtọ́ bá ní èmi ní ń ba tiẹ̀ jẹ́ èmi mo pa ọmọ rẹ kí ọ̀sán òkè ẹ gbẹ́mi ẹ sọ̀hún wọ́n yà pọ̀ èmi náà nìsín pa èmi náà abákan bẹ́ẹ̀ náà àfàtọ́ máa ń halẹ̀ náà ń kàdí wọ́n máa ń halẹ̀ ògùn nílọrin òní wọ́n á sọ fẹ́nìkan tó ń ti gbàgbọ́ ìsúná ó sọ pé ó ní ìdíjọ́ méje ẹni wọn ni ah, aláàjì èmi lẹ́wọ̀n dẹ́rùwà ẹ má jẹ́ ń kó mi sí mo dúró yìí ni ó rà kí n bá kú oyin àyìn ń sọ pé lọ́nà ẹ̀lẹ́ tó ń pa náà ni ah, so ó bá rẹ bàbá jẹkẹtẹ so òun ni pé ẹ bọ wàláyé ọlọ́run fi rẹ̀ jìyàn ẹni tó bẹ́ẹ̀ lè kú síbẹ̀ àdánwò ni o àmọ́ tí wọ́n máa ń ṣe é tí wọ́n ti wá padà jáwọ́ kó ń bẹ́ẹ̀ ó ti tán ẹni tó ń ṣẹbọ tó wá kú irú ènìyàn náà lòun ní foríjì àmọ́ ẹni tó ń wu àwọn ìwà ẹ̀ṣẹ̀ míì kẹ́kìlẹ́ mẹ́bẹ́ bọ́ ṣe tó ni o bóyá ènìyàn wá ń ṣe zìnà bí tí ń ṣe zìnà lọ́wọ́ lọ́kàn kú sílẹ̀ ni ṣẹ̀wọ́n kálukọ́ mọ̀ wípé ah yé lágbájá olùmọ́gùn wàláì ọ̀rọ̀ rẹ̀ rọrùn ju bàbá tóun gbé Ibrahim Niyas sọ̀rọ̀ lọ ọ̀rọ̀ rẹ̀ rọrùn fẹ́ni tóun lọ lè di àwọn kinní kan tó so kọ́rùn lọ ẹni tó lu mágò kú nù torí pé kí n tó bá wu ọlọ́run náà náà sọ ní kùránì yìí o pé wọ́n yá gbófinró máa dúnà dáálík bí máa yẹ ṣà ẹ̀ṣẹ̀ tí ò bá ti tó ẹbọ mo lè ṣàánú yàn àìwẹ̀ ẹni tó pààyàn ó pààyàn ọgọ́rùn-ún ọkọ̀ pẹ̀yàn ninety nine ó wà lọ́dẹ bá àfà àfà tó lọ́dẹ bá àfà yẹn jẹ́ àfà olódo wọ́n á ní ṣé mo lè rí àforíjì ọlọ́run àfà wọn ni ẹ́ eh, okùn yẹn ninety nine o lè rí àforíjì lọ́ba wò pé ẹ̀ ìnira àforíjì ẹ̀ ah, jẹ́ pa wọn náà kùn ọba pa àfa àlàfà náà ọba jẹ́ hundred ìbàdí tó ń bá ṣẹlẹ̀ ayé rẹ̀ lọ ó tó rí àfa mi ó ní àfa mo ti pè é ọgọ́rùn-ún ṣé ń ra àforíjì àfa wọn ni àá mẹ́rin láyà ṣé olùbẹ́yìn lẹ́kọ̀ọ́ abẹ́yìn lẹ́kọ̀ọ́ ọ̀gá kí lọ́fẹ́ ní kọ́ mọ́ rẹ̀ àforíjì ọlọ́run ló bá sì túbá ọlọ́run sì foríjì àmọ́ tíyàn bẹ lè ṣe bọ́ tíyàn bá kú síbẹ̀ à ìlera foríjì ọlọ́run o ọmọ ìyá mi yorùbá lábẹ́kúta ilé bàbá yẹ̀mí wò gbẹ́rẹ́ òǹkà àsokọ́lé àsorọ̀ àrímọ́lẹ̀ nínú báàgì rẹ nínú mọ́tò rẹ gbogbo àwọn nǹkan tó súnmọ́ ọ̀hún wàláì kí mùsùlùmí ti lọ lè jà. tí wọ́n bá ń kọ̀ntínú pẹ̀lú nǹkan yẹn ọkàn ń gbàwẹ̀ ni ó láwẹ̀ o ò láwẹ̀ o èyí kan kírun ni èyí onírun ó tó bá kan náà tí bá rí ara ewu títún ń bẹ fún ẹbọ òun náà ni pé èyí ò lè wà lìjánà pé yóò wà tí lè tó kú lórí ẹbọ yóò wà inú suratul Maida àyà 72 tàbá wo wá sí ọwọ́ ìṣàlẹ̀ ọlọ́ni innahu dájúdájú ọ̀rọ̀ yìí man yushrik billah ẹni tó bèèrè sẹ́bọ̀ pẹ̀lú ọlọ́run faqad harrama Allahu alayhi al-jannah àjẹ́nà ti dèwọ̀ fún tọ̀ èèwọ̀ ni pé yóò wà àjẹ́nà kò lè wà àjẹ́nà ọlọ́ni wa man lil-zalimina wa ma'wa'un ibi tẹ́ni yóò gbé iná ni wa ma lil-zalimina min kò sí ẹnìkankan tó lè jẹ́ olùrànwọ́ fún ẹlẹ́bọ mùsùlùmí tó bá kú sídìí ẹbọ ara ewu tí mẹ́tẹ̀ ni pé a kì ń wẹ́rú ẹni yẹn yẹn gbọ́dọ̀ wẹ́ tó bá dáhà lójú pé áá ẹni yìí ẹbọ lọ́ba kú yìí bákan náà fala yóò gbèsè wàlá yukafan a gbọ́dọ̀ wé láṣọ funfun irú ẹni yẹn a gbọ́dọ̀ kírun sí la ẹ̀rí àdánwò láwùjọ ilẹ̀ yorùbá yìí kọ́dà mo ti rí ẹni tó ṣe pé ọtí ní máa ń mu ó sì kú pẹ̀lú pé mo ti ẹlẹ́kùn túbá wọ́n sì ní ẹ má kírun sí la a kírun sí la ẹ wọ́ sínú sàárè ni wọ́n sì wọ̀ síbẹ̀ wọ́n ọ̀wẹ́ wàláhì ó sì yẹ kí wọ́n wẹ̀ ó sì yẹ kí wọ́n kírun sí la kọ́nà yẹ kí wọ́n tọrọ àforíjì ọlọ́run kọ́nà bá mi kẹ́ ọlọ́run bá wa kẹ́ bá wa sánú rẹ̀ àmọ́ ẹ̀rí àfa àfa àwọn ní wo ìwo yóò ní àfọ̀sẹ́ yóò ní olúgbòhùn yóò ní gbogbo nǹkan tó súnmọ́lé ìwúnú rẹ̀ ọmọ kan tó tó tó tó ọmọ kan tó ó lẹ́nu yá sí mara mọ́tò rẹ̀ irú ẹni yẹn pẹ̀lú gbàgbọ́ pé oore oore ti dá ara ara yìí àbí ilé mi tí mo lẹ̀ máa yìí orí ti mẹ́bí mo ṣe lẹ fọ́tò lágbájá máa fọ́tò àfa lágbájá ó ti wà áà orí ọmọ wọnú léèmí àbínú ṣọ́ọ̀bù yìí ni ẹni tó bá nílò ẹ̀ lẹ́nu ẹni yẹn ń ṣe bọ́ tó bẹ́ẹ̀ lè kú ẹ sì mọ di àrùn ó sì mọ announce pé ẹ wá bá wa kírun sí lágbájá lá wá bá wa kírun sí lágbájá lá wá bá wa kírun sí lá ẹni tó yẹ kírun sí la rárá kírun sí la so gbogbo eléyìí òun ni àwọn ewu ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lágbákan náà ewu tí ń bí wọn ni pé kì í jẹ́ kéèyàn ní fọkànbalẹ̀ ẹ̀rí rẹ̀ ti ń ṣẹbọ láyé kọ́kàn rẹ̀ ọbalẹ̀ ọkàn ẹlẹ́bùn ìbalẹ̀ kí ló fẹ́ fi lọ́kàn balẹ̀ torí pé kí ni ẹrú ẹnìkan ní ó máa jẹ́ ẹrú ẹnìkan náà ní ó jẹ́ ẹni òun ní ó máa dà jáde ọgbọ́dọ̀ lọ bí báyìí ọgbọ́dọ̀ dé bí báyìí ọgbọ́dọ̀ jẹ nǹkan báyìí kódà tẹ́lẹ̀ mi bá so yóò sáré yọ fóònù ni afá mo mọ̀ so ìsókè ní ìrìn àá wọ́n ti rúnù rẹ pọ̀ nù wọ́n ti rú ọdún pọ̀ pé àbá ya ọjà yìí mọ̀ wá tutù wọ́n ti dé nù ọjà tiẹ̀ gẹ́ tutù ni bí wọ́n ṣe pé òun ọjà rẹ̀ gbóná nù ọjà rẹ̀ ṣe gbóná pé so náà ni ẹrú èèyàn nìyẹn máa ń jẹ́ ẹni tó bá ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba tọ́lọ́run bá ṣorí fún ẹni yẹn ló lò ṣe bí n tí ò da tí ó bá fe kàn ọ, àbí ó kàn ọ, ọ padà wá kú òun bẹ́ẹ̀ ó lẹ́nu wọn ló bọ́ ọmú kú òun ẹrú èèyàn nìyẹn máa ń ọba inú wa'ada Allahu alladhina amanu minkum ọlọ́run ní ẹ̀yin onígbàgbọ́ mo ṣàdéhùn fún yín wa amilu salihat èyí tẹ́ ń ṣe eré fún ìgbàgbọ́ yín la yastakhlifannahum kama istakhlafa alladhina min qablihim ẹ fẹsẹ̀ múlẹ̀ ẹ fìdí múlẹ̀ gẹ́gẹ́ báwọn tó ṣáwájú yín ṣe rí ẹsẹ̀ fi walẹ̀ lórílẹ̀ ayé bákan náà wala yumakkinanna lahum dinahum alladhi irtada lahum wọ́n rí ẹ̀sìn wọn ṣe ó di nǹkan mélòó báyìí nǹkan mẹ́ta wala yubaddilanna um min ba'di khawfihim amnan gbogbo tí bá ń parí láyà ọlọ́run ní ìfọ̀kànbalẹ̀ ó dé ìfọ̀kànbalẹ̀ àpapọ̀ ìfọ̀kànbalẹ̀ àdání ẹjẹ́ sọ fún yín ẹni tí kì í bá ṣẹbọ bí gbogbo ayé tó bá ń bẹ̀rù wallahi ọkàn rẹ̀ ó bí gbogbo ayé tí ẹ̀rù bá ń bà wọ́n ọkàn tí ó ọlọ́wọ́n bá ní àmọ́ o kí gbogbo àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin tí mo kà yí kó tó lè ṣẹlẹ̀ yà ẹ̀bùdúnẹ̀ni kan máa sìn mí o wala yushrikuna bi shay'an kọ́ gbọ́dọ̀ sí nǹkan kan lẹ́bọ pẹ̀lú mi ọlọ́wọ́n bá wa man kafara olúwalẹ̀ tó bá ṣẹbọ tó ṣe kèfèrí pẹ̀lú mi ọlọ́wọ́n bá fa ulaika humul fasiqun àpò kínú ẹ̀ pé ní condition téèyàn ó fi rí fọkànbalẹ̀ òun ni ìjìnà sí ẹbọ tí ó bá ti jìnà sẹ́bọ ọkàn yóò balẹ̀ ẹgbẹ́ yìí jẹ́ kí fọkàn balẹ̀ ọ wà láwùjọ tẹ́ bá wo àwùjọ wa yìí mo gbé láti ilẹ̀ Yorùbá mo ṣètò láti Ìlọrin wá sí gbogbo yìí ẹ mọ̀ rí wọn jẹ́ ọmọ gbé wọ́n ṣe kìnnì kan wọ́n ṣe sókà wọ́n ṣe kìnnì kan ẹ lọ lè wá ìdí kí náà fi ń ṣe ẹbọ náà fi ń ṣe wọ́n fi ń ṣoògùn ni tí mùsùlùmí ọba ti nídìí ẹ̀ máa tó ó yí àwọn èèyàn pé àtẹ́bá tó wá káwọn mú ẹ̀mọ̀ rí pé mùsùlùmí náà ni tẹ́bá rí tẹ́lùmí ṣe ń bẹ tẹ́bá ń wo agbárí èèyàn tó ti jẹ́ tẹ́bá rí ẹlòmí látara pé ń sàn ń wá owó ń wá ọlá ń wá ayé ní ẹbọ tó lágbára sòun náà ni pé gbogbo àwọn kan tí wọ́n ń da ìfọ̀kànbalẹ̀ àwùjọ rú òun náà nìyẹn tó wọn bá jáde nísìn bóyá kò ti darí iléèwé ẹsẹ̀kẹsẹ̀ lóbi ló ti káyà sókè bí èyí ah, eh, eh, eh, ìmọ̀ rí ó ti yẹ kó dé ó ti níbi tẹ́mì rẹ̀ ń lọ ni kí àbọ̀ ti jí gbé ni bí ṣe ń jẹ́ ah, ah, ẹ̀mí rẹ̀ ó ti mọ yà káàkiri oríṣiríṣi kí ló fà á ẹ̀bọ ní àwùjọ ni wọ́n fẹ́ fẹnu kan àwọn oríṣiríṣi ẹ̀bọ tí ń bẹ aṣíríkù fi dùn á ẹbọ ṣíṣe níbi àdúrà gbogbo wa ló yẹ ipe ẹ̀tọ́ Ọlọ́run ẹ̀tọ́ ẹ̀tọ́ ẹni pé nígbà tí n tí n mú definition wálẹ̀ kan mo ní kéèyàn gbé ẹ̀tọ́ Ọlọ́run fún èèyàn àbí fún ẹ̀dá kan nínú ẹ̀dá Ọlọ́run èèyàn ṣẹbọ pẹ̀lú Ọlọ́run lára ẹ̀tọ́ Ọlọ́run ni àdúrà ọlọ́run bá sọ náà àwọn ayé Al-Qur'an lóríṣiríṣi abáwo suratul suratul Mu'minun one seventeen tawo suratul Yunus one oh six tawo suratul Shura two thirteen inú suratul Mu'minun one seventeen ọlọ́run ni wọ́n máa ń yẹ dẹ̀ ẹ̀yọ́mọ Allah ẹni tó bá ń pè kún ọlọ́run ila an akhar nǹkan kan tó yàtọ̀ sọ́lọ́run tó ń pè gẹ́gẹ́ bó ṣe máa ń pè ọlọ́run lẹ́yìn tá a bá fẹ́ sọ̀rọ̀ níta ni ọlọ́run ṣàánú mi wọ́n kàn wò sùn ló bá ní ìyá mi dúró tì mí tí ìyá rẹ̀ lọ́lọ́run tí ìyá rẹ̀ lọ́lọ́run sọ fún kálukọ́ ọmọ òwò ọlọ́run ni wọ́n máa ń yẹ dẹ̀ rí mọ́ Allah ẹni tó bá ń pè kún ọlọ́run ila an akhar olúwa mi tí kò kí ń ṣe ọlọ́run la burhana lahu bihi ó láwíjàre kankan kí lẹ́fídẹ́ǹsì tó fẹ́ ló tó fẹ́ sọ tó fi ní òfin lè pe ẹni yẹn tìyánu bẹ́ẹ̀ ni kéèyàn pe bàbá yẹn náà bẹ́ẹ̀ ni kéèyàn ọmọ pe orí yẹn náà pe orí mi ò sinmi lọ ta lórí rẹ agbọ́tọ̀ bá ní ẹlẹ́dàá mi ṣàánú ẹlẹ́dàá ta lẹ́lẹ́dàá rẹ Allah ọ̀ya ta lórí rẹ. sẹ́tìrí pé ẹbọ so lèyàn mùsùlùmí gbọ́dọ̀ máa ṣàkíyèsí ara rẹ̀ ní gbogbo ìgbà ní gbogbo àsìkò ẹni tó bẹ́ẹ̀ lè ń pe ẹlòmíì ní ìsìn wọn wá fẹ́ ṣàdúrà mi tẹ́lẹ̀ pé mo ti gbé ga mi awa àbí ọkùnrin sánábì lọ́lọ́run tó bá wọn bá wọn ní mùnàfíkì kan bẹ ah, ó lágbára púpọ̀ jù ń fi sínú àwọn ipá àwọn ọ̀ka wọn ní agisna ya Rasulullah anabi sànù wa gbà wọn wá nínú ìṣòro yìí ẹsẹ̀ kan náà lànà ìjà gbẹmọ wọn fìlà tọ́sítọ́gìtù bí ẹ mọ́ akébé mi mọ́ o ẹ mọ́ akébé mi mọ́ o innama yustagasu billah ọlọ́run lè ń ké bá anabi dájú wọn sí ọlọ́run àmọ́ àwọn àfa lónìí tó máa sọ fáwọn èèyàn nílẹ̀ yorùbá òun ni pé àwa ń bẹ àwọn ẹni ọlọ́run bẹ àwọn ẹni ọlọ́run bẹ kódà tó bá fẹ́ ròyìn irú wa yìí ó ní àwọn tí wọ́n ń takọ̀ àwọn ẹni ọlọ́run wọ́n ń takọ̀ àwọn ẹni ọlọ́run wọ́n parẹ́ ní ìgbà àní parẹ́ àní parẹ́ tó ń túmọ̀ fún ń takọ̀ àwọn ẹni ọlọ́run ni pé à ń sọ wípé mọ́ pè wọ́n máa ere lómi nwere ní bàbá kàmáìlì sànú ní o bóyá ń bi sàárè rẹ̀ lọ́lọ́ ní ẹyẹ ń sọ fún yín gbogbo ẹ̀yin tẹ́ máa ń wá lọrin bi sàárè àwọn àfáà kan ẹbọ lẹ ń ṣe o ẹbọ lọ́lẹ̀ wá ń ṣe o sìnyín lọ sàárè kan o ọlọ́nìkan oṣù lèyàn máa ń pè o níjọ́ kan ọ̀rẹ́ nìkan ń bẹ ní àjọ ń ṣe ṣáàwì kàdìrí àgbà wọn èmi gbé wọn wá lábẹ́kúta yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni wọn wá lábẹ́kúta lọ́wọ́ kọ́ mẹ́sà sàánú gbogbo àwọn tó kú bẹ́ẹ̀ náà tó tó kúrò lóyún yé wọn. ọwọ́ wa ń jọ̀hún sí lọ́rẹ́ ọlọ́ọ̀tún ní kéwì ti padà mo ń bá sọ̀rọ̀ pé ẹ̀tún wá ẹ̀tún wá ṣẹbọ lọ́dún yìí ó ní áá ẹ̀bọ̀ kó à ó lẹ́bọ̀ lẹ́tún wá sí i mo ń tẹ bá wá ní ìsìn ẹ lọ bí sàárẹ̀ abẹ́ mi lọ ó ní àwọn lọ́bẹ̀ ẹ lọ bí sọ pé kí wọ́n sàmì abẹ́ mi bẹ́ẹ̀ àwọn wí bẹ́ẹ̀ mo ní ẹni tó bá ń pe ọ̀ṣun ike ọ̀ṣun bàbá kó sògbó ló ti wá pé ọ̀ṣun adéwà bí ọ̀ṣun pé ọ̀ṣun sàánù mi ọ̀ṣun bomi lọ́nà kí lẹ́wìn fún ó ní ṣe bọ́ ìlọ́dà bá wọn. mo ní ẹ̀yin tẹ́wàá ń pe àwọn àfáà yìí náà ń kọ́ ó ní ó yàtọ̀ síra wọn náà ọ̀ṣun àtàwọn àbá pẹ̀lú òkè àlàyé ni ò tí wọlé nù mo ní àlẹ́ rẹ̀ ẹ̀ṣá àlẹ́ ìsàlá tí ń jẹ jésù tó bá rí kírísítẹ́nì tó sọ pé jésù gbà mí là jésù ṣàánú mi jésù ṣàánú mi kí ló ń fún ó ní ìṣẹ̀bọ mo ní ọya wo àwọn àbá yìí àti àlẹ́ rẹ̀ ẹ̀ṣá ká ló dúra wọn lọ. o sì fi pẹ́ bọ̀lẹ̀ wá ń ṣe náà lọ́rẹ̀ tó bẹ́ẹ̀ ni gbogbo ẹni tí bá ti ń lọ síbi àyè àfáà kan lọ́dẹ tọrọ nǹkan ẹbọ ni ránṣẹ́ pẹ̀lú ọlọ́wọ́n bá o so àṣírìkù fi dùn á abúmọ̀ òtí ẹ lọ́bẹ̀ ọkàn máa ń pè ní kí àfa alágbájá kí àfa àtúlákásẹ́gbè ẹlòmí àfa mi ni àfa mi má sùn lọ́rùn àfa mi jó dá fún mi àfa mi má jó burú fún mi o àfa ha so àbí nìyàs àbí alukọ́dì jẹ́láni ẹtìlẹ́ ní ń pè é ọ̀la ìrìnsẹ̀ pẹ̀lú ọlọ́wọ́n bá kò sí yàtọ̀ láàrin wọn àtàwọn tí ń bọ Ògún ẹnu pé àwọn eléyìí ń bọ Ògún ẹ̀yin ń bọ àwọn àfáà tó bákan náà ara àwọn ọ̀nà tí ẹbọ tó máa ń gbà wáyé òun náà ni àṣírìkù fi tọ́ à ṣẹbọ níbi ìtẹ̀lé èèyàn ipe ọkàn ń tẹ̀lé èèyàn lásán yóò sì máa dàbí ẹni tí ó ń lọlé forí balẹ̀ fún òòṣà àṣírìkù fi tọ́ ẹ̀ pé ẹni tí yẹn ń tẹ̀lé tó fún ọ pé nǹkan yìí ò dáa kọ́dà tí nǹkan yẹn bá lọ ilẹ̀ yìí ń ṣàlàyé pé kí ni yọ̀ọ̀dá ń sọ látẹ̀kọ̀ tẹ́lẹ̀ mi bá lọ sọ́dọ̀ àfa rẹ̀ tó bá délé bá ní wọ́n ní àwọn kiri tó ẹ̀sùn kọ́lé yìí ó mọ̀ ní ọ̀dà má dàá lóhùn má dàá lóhùn wáyé àwọn ọmọ kìíní o láwọn mú nínú gan-an àwọn ọmọ nílòkòtò tó lẹ̀ tó lé tẹ̀lé tó tẹ̀lé èèyàn ṣe mọ́ pẹ̀lú ọlọ́wọ́ bá nù àṣírí kò fi tọ̀ à tó ikú pẹ̀lú àlàyé tèmi gan ń ṣe tó epo clear sí ọ tó yí ọ pé ah bọ́rọ̀ yìí ṣe rí ni àmọ́ wá dọ́dọ̀ ẹnìkan òun àti ọmọ kí wọ́n wọn lóhùn ọ wá bí pé ẹ bá mi náà ṣàlàyé ẹ̀rí ayàkùránì ni wọ́n ń kóòtù látẹ̀kan yìí ẹ̀yin náà kóòtù ayàkùránì fún mi náà ẹ̀yin náà kóòtù àdéhìsì fún mi kọ́ra wọn láwọn kan wọ́dọ̀ ànábì wọn wá képa ànábì ànábì ni ẹ má képa èmi ẹ má képa ọlọ́run kọ́ wá ní irọ́ ni ànábì ni ẹ má képa èmi kọ́ wá fún wọn lẹ́rìí rẹ̀ wọn náà ní béèrè òun náà sì gbà ó sì ń tẹ̀lé lọ ètò ń jẹ́ àṣírikú fìtọ́ à oníkẹ́ ọmọ tẹ̀lé yàn gọ́gọ́ gọ́gọ́ níbi nǹkan tí ọlọ́wọ́ bá ní kí ọmọ ṣe kódà bí ọmọ ṣe nǹkan yẹn ọkàn gbàgbọ́ ni pé ọ̀dà lóòótọ́ ọ̀dà àmọ́ òṣè tí ọ̀pẹ́ni tó bá gbà pé nǹkan ọ̀dà níjọ́ tó bá rẹ́ni tí ń ṣe yóò sọ fún pé tẹ́ ń ṣe yọ̀ ọ̀rọ̀ dáa o so àṣírikú fìtọ́ à tí a bá wo alukur'an ọlọ́run bá ń sọ láwọn ọ̀nà oríṣiríṣi tún fẹ́ bóyá tabarí ẹni tó jẹ́ hafiz ẹ̀dàkùn níbi ittakhadhu ahbarahum wa ruhbanahum arbaban min dunillah inú súrà tó wà ọlọ́run bá ní ṣe rí àwọn yahudi àti àwọn nasara tọ́ ẹ̀ṣọ́ ìzákùnmọ́ lọ́kẹ̀rà wọ́n ní Ali Imran aya 64 ọlọ́run bá ní ara fìtínà tó bá wọn òun ni pé ittakhadhu ahbarahum wa ruhbanahum arbaban min dunillah àwọn àfa àwọn ni wọ́n ti sọ ẹni tí ń jẹ́ ahbar òun ni àfa àwọn yahudi ruhban òun ni àwọn àfa àwọn nasara àwọn pásítọ̀ wọ́n ní wọ́n ti sọ wọ́n di arbaban wọ́n ti sọ wọ́n dọ́lọ́run min dunillah wọn wọn o njọta nàbí nka ka yìí fún ọ̀kan nínú àwọn sọ̀hábà tó pé òun ti ṣe ẹ̀sìn yahudi rí adish sọ fún pé bàtà fi ń ṣe jíù àwọn yìí o ànábì ni ń ṣàlàyé tí ń jẹ́ pé ẹ̀ ń sìn wọ́n nìsìn ó ní alaysu idha ahallu ma harrama Allahu ahlaltumuhu ṣé àwọn àfáyín ntọ́nà ń sọ pé èèwọ̀ ni èèyàn gbọ́dọ̀ déjì rẹ̀ tó bá ní ẹ máa ṣe ẹ máa ń sí abẹ́ ìṣe á oníbàálẹ̀ ya Rasulullah ó ní a máa ń ṣe lóòótọ́ ó tún ní anábì tó bí pé alaysu yuharrimuna ma ahalla Allahu lakum fatahilluna ntọ́nà ń pè ní ẹ̀tọ́ wọ́n sì ní ẹ máa ń ṣe máa ẹ̀yin náà sì dá ọdún ẹ̀ ní ṣe máa ní máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àbí ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àdéyìn ní bala ya Rasulullah ó ní máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ anábì ní wa tilka ibadatukum iyyahum títí ń jẹ́pà ń sìn wọn náà nù tẹ́nìkan bá ti wà tó ṣe pé nǹkan tí Ọlọ́run ní kó máa ṣe ọlọ́run ni wọ́n máa ń ṣe é àmọ́ òun sọ fún wọn pé máa ṣe é wọ́n náà sì ń ṣe é máa ṣe é wọ́n náà sì ń ṣe lọ èèyàn ti ń ṣe bọ̀ ọ́ kódà bí nǹkan téèyàn ń ṣe yẹn ọba tẹ́ bọ̀ tí wọ́n fẹ́ kó clear nù nǹkan yẹn ò tẹ́ bọ̀ lápòjú yìí ni ọmọ ẹ̀ṣẹ̀ tí anabi sallallahu alaihi wasallam ní kánú anabi ní obìnrin ò máa bọ́ ara rẹ̀ kalẹ̀ kó máa fi ọ̀ṣọ́ rẹ̀ hàn àyà kùránì sọ suratu al-ahzab àyà fifty nine ọlọ́run bá ní yá ayyuhan nabi wà nàbì kul li azwajik sọ fáwọn ìyàwó rẹ̀ wa banatik àtàwọn ọmọ rẹ̀ lóbìnrin wa nisa'il mu'minin àti gbogbo obìnrin tó ń jẹ́ obìnrin mùmìnì ṣáà wà ń bẹ̀ àbá ń bẹ̀ àwọn ìyàwó ayé ti wà ń bẹ̀ kí lọ́lọ́run wí fún wọn pé yudinina alayhinna min jalabibihin jẹ̀lúbábà yẹn ẹ̀dá wérí àǹkárá rẹ gíní rẹ léèsì rẹ ẹnìkan kan ọgbọ́dọ̀ máa rí níta ọgbọ́dọ̀ lo hijab tí ó kú kalẹ̀ aya Kùránì clear báyìí kan bá bẹ́ jáde ni ẹ má dá wọn mú yẹn lóhùn má dá wọn lóhùn wọn fi yẹn jáde má dá wọn lóhùn wọ́n fi ìjáàbù yẹn gbé bọ́m̀bù sára ẹ má dá wọn lóhùn ẹ̀wọ̀n kan ṣé nìsín àwọn èèyàn sọ pé mo fẹ́ kírun kọjá lè lórí irun àwọn èèyàn wọn èèyàn wọ ṣẹ́ẹ̀tì mo máa ń sọ kí níhùn wípé àwọn sábòsí fúnra wa gan òun lẹ̀ Yorùbá yìí tó bá rí ẹnìkan tó dán ọlọ́nà nìsín ó wá wọ ṣẹ́ẹ̀tì kọ́dà ó dárú ṣẹ́ẹ̀tì yẹn mà ṣé gbogbo ẹni tó bá ti wá rí tó wọ ṣẹ́ẹ̀tì tó ń pè wọ́n lólè ó ti wá jẹ́ pé jọ́tẹ́ nìkan fi hijabu kan jalè ló ti wá di pé gbogbo oníjàbù oúnjẹ lè so ẹni pé common sense gan ta ko ọ̀rọ̀ yẹn bí tí mo wá fẹ́ lọ bàtàfà yìí bẹ́ jáde ní máa ń sọ pé ẹ má dá wọn lóhùn ẹ má dá wọn lóhùn kò sì rí àyà kùránì mú wá kọ́ta ko jẹ̀lú bàbà yìí wọ́n náà wò pé wàláyì wọ́n ti sọ nínú tẹlifíṣàn àbá kìnnìkà ti sọ nínú tẹlifíṣàn ọmọ mi ọ̀gbọ̀n lò jáàbù mọ́ wàláhì iṣẹ́ rí ẹnu tó ṣeun ẹ̀bọ ni pẹ̀lú ọlọ́run ṣe mọ̀ pé lílo ìjáàbù kìí ṣẹbọ kí ọmọ lò kìí ṣẹbọ nínú tí èèyàn máa fi ń jẹ́ mùsùlùmí gidi ni àmọ́ ìwọ tó ń bẹ́ẹ̀ lè gbà pípé kò dáa látara pé àfáà kan sọ wọn náà fi ní kò dáa ló wá ń ta ọmọ rẹ lé ló ń bú àwọn ẹlẹ́ha káàkiri ó ń bú àwọn oníjàbù káàkiri nítorí ta ni nítorí pápá kan sọ nígbà pé ní ṣíríkù fi tọ́ à ẹbọ tí máa ń wáyé láti fi pé èèyàn ń tẹ̀lé èèyàn ọ̀hún gbọ́rọ̀ síyàn lẹ́nu èyí sì máa ṣẹbọ tó bákan náà ẹbọ tí máa ń wáyé níbi àtàwákùl àṣíríkù fi tàwákùl ẹbọ tó wà níbi kí ọkàn bí ẹ̀mí lè nǹkan kan kí ọkàn fẹ̀mí tẹ̀yàn kí ọkàn fẹ̀mí tẹ ẹ̀dá kan nínú ẹ̀dá ọlọ́wọ́n ọba ẹbọ àmọ́ ti bẹ̀ wáyé ẹwọ nàbí ìmúlọ́ ìmúsà alayhi salam inú suratu Yunus Aya 84 suratu Yunus Aya 84 wa qala Musa ya qawmi in kuntum amantum billah fa alayhi tawakkalu anabi musa kọjú sáwọn ìjọ rẹ̀ in tó bá jẹ́ pé lódodo lẹ́bá nígbàgbọ́ o lẹ́bẹ́ jẹ́ mùsùlùmí fa alayhi tawakkalu ọlọ́run ní kẹgbára lé ẹgbára lé ọlọ́run in kuntum muslimin lẹ́bá fẹ́ jẹ́ mùsùlùmí lódodo o ó túmọ̀ sí pé tíyàn bá jẹ́ ẹni tó ń dìfẹ́ǹdì lọ́lọ́run yányá oye pọ́lọ̀ nìkan ṣe ló ń dìfẹ́ǹdì lélẹ́rí ẹni ohun nǹkan míì tó fi lè dìfẹ́ǹdì lélẹ́rí yóò máa jẹ ẹbọ pẹ̀lú ọlọ́run inú àwọn tó bá lówó ńlẹ̀ yorùbá kò sẹ́ni tí ní bàbá aláfẹ̀yìntì o pé àwọn àfáàtà afẹ̀yìntì lélẹ́yìí sáfàrùn sọ́lọ̀nù àfáàtúnṣe gan-an afáàtò pé ẹ lè rí ọmọ rẹ̀ tó pé ìdèdè àdánwò tó ní ń ṣe wọn gan ń ṣe ọmọ rẹ̀ tí wọ́n ń lọ lélọ́dọ̀ rẹ̀ ẹ afáàlágbájá ọ̀dọ̀ wọn làwọn ń lọ ọ̀dọ̀ wọn lèmi ń lò sí tó bá rẹ́ lómi tó wá jẹ́ pé ó lówó tí ò níbi kankan ní yéè à ó sì wá fira rẹ̀ lé ìkòkò lọ́wọ́ báyìí wọ́n mú ọ jẹ́ ayé yìí ò ṣe dágbé láì lẹ́nìkan ta ló sọ bẹ́ẹ̀ àfà tó yẹ pé bí wọ́n ṣe ń lọ́dọ̀ rẹ̀ ní bùkátà tí èfi ń bí ó tún wá máa ẹbọ o ó tún wá máa lọ́dọ̀ rẹ̀ yẹnì mùdílàn lẹ́nu tó máa yẹpẹrẹ wọ́n ló ń fún ó tún wá yẹpẹrẹ ara rẹ̀ fún un ó kúlẹ̀ bó bá tara ẹ̀wọ̀n ó sì owó rẹ̀ tó bá padà sílé nù àmọ́ tí mo fẹ́ ọ̀rọ̀ wọlé wọlé wọlé wáyé tó bẹ́ lè padà bẹ́ẹ̀ lóòótọ́ ó nù so àmọ́ wọ́n ti sọ àwọn èèyàn nílẹ̀ Yorùbá àwọn àfáà ti sọ àwọn èèyàn di ẹrú ẹ̀wọ̀ ọlọ́wọ́ bá ti sọ ní Qur'an pé máa kí anẹ́lẹ́ bá ṣarín kò lẹ́tọ̀ fún mi ènìyàn kan ẹ̀yìn tí ẹ ó lọ al-kitab wal-hikmata wan bóyá ọlọ́wọ́ bá kàn fún ọ ní al ọjà àfáà wal hikma àbò onílàákàyè onímà wan nubuwa àbíyàn ti ẹ̀já nàbí ọlọ́run tó ga jù. thumma yaqulu linnasi kunu ibadan li ọ wà ní ẹ̀yẹ yẹn ẹrú mi ni ẹ máa jẹ́ tó mọ̀ á máa ń yẹn sìn lọ ó gbé jíìpù ọ wà wà ń bẹ̀ àwọn mùrídìí ọ̀hún asáré nínú oòrùn á torí kúnù a lè àmọ́sàn ẹ̀dọ́ rú rẹ̀ ẹ̀wọ̀ aya kùránì ni ẹ̀dàkùnrin tó bá jẹ́ hafiz súra àyà yìí ń ni ti súra tó wà ma kana li basharin olúwa ní kò lẹ́tọ̀ imam bóyá dákùn ẹ̀ bá mi wò ẹ́ Al-Imran àyà kìló fi ni ma kana li basharin mi والحكمة أقمى والنبوة وجاء النبي ولما ثم يقول للناس كونوا عبادا لي تواصلوا يدرون من دون الله وجاك جلوا ولما ولكن كونوا ربانيين ọlọ́run ní ẹrú ọlọ́run ní kẹ́ ẹ máa jẹ́ èmi ní kẹ́ ẹ máa gbára lé èmi ní kẹ́ ẹ máa fọkàn tẹ̀ èyí fọkàn tẹ̀ ìyàwó yàn èyí fọkàn tẹ̀ ọkọ yàn kí ọkọ wa ń bẹ lókùnbà tí máa ń bẹ yòó ní jẹ wá bàbá wa ń bẹ lókè bàtà máa ń bẹ ìyàwó ní jẹ wa àbí kọ́ọ̀sì mi yìí ọkàn mi balẹ̀ lérí ẹ̀ ọ̀la ẹ̀mọ èèyàn tí wọ́n ṣerú kọ́ọ̀sì tí wọ́n gan ń ṣeun tí wọ́n gbọ́n wọn wọn jìyà tó pé wọ́n ń jẹ ìyà ẹlòmíì ìtòfẹ́ mi tẹ̀ ní kọ́ọ̀sì tó fẹ́ ṣe ni ò ní jẹ́ kó sẹ̀sìn ọlọ́run kò ní yóò sẹ̀sìn ọlọ́run àbí nǹkan kan tó fẹ́ ṣe kò ní yóò sẹ̀sìn ọlọ́run ló ti wò pé ah tí n bá sẹ̀sìn ọlọ́run èlé ríṣe tó ti wò pé kọ́ọ̀sì yìí àfi kó wọn mọ́ sẹ́sìn náà lòun fi lè ṣe àìwá máa yé èmi máa ń sọ̀rọ̀ òun nìsín mi ò rí kọ́ọ̀sì náà tẹ́ ń ṣe lónìí tá à ní rí alùsùnà mẹ́ wàláì medical doctor mi máa alùsùnà ti ń lo nìkan ọ̀bù medical doctor ó tún wá gúùdù dópin ń bímọ ń lóyún yóò sì máa ṣe fọ́ọ̀sì yóò sì ń kàwé rẹ̀ lọ ẹ̀sìn òdì nǹkan kan dúró ẹ̀sìn ọ̀dá nǹkan kan dúró nínú ìgbésí ayé omi yẹn tẹ́bá ló bí mi sí bá ń kankankankan mọ́mọ́ rẹ̀ mọ́mọ́ ní kọ́bù mọ́mọ́ ìjábù kò sí tó ju pé ó ti wò pé ò ní rí ṣe ò ní rí ṣe so náà ni àtàwọ́kùn kí wọ́n kàn gbára lé àwọn nǹkan tí ó yàtọ̀ sí tọ́lọ́wọ́n ọba fi kalẹ̀ bí ká gbára lé ìṣẹ́bọ̀ pẹ̀lú ọlọ́wọ́n ọba ni o tabatọ́lọ́wọ́ Suratul Furqan aya 58 ọlọ́wọ́n ọba ní watawakkal okay aya tí mo kàlẹ̀ kama kana li basharin an yutiya Allah bẹ̀rẹ̀ suratu al-imran aya 79 ní ọlọ́wà al-imran 79 tọ́ ọlọ́gbọ́n sọ pé watawakkal ala al-hayyi alladhi la yamut suratul furqan aya 58 olúwa ní gbára lé ọlọ́run gbára lé ala al-hayy alààyè alààyè láéláé ẹni tó ṣe pé ààyè rẹ̀ kọjọ́ tiẹ̀ kọjọ́ tèmi ààyè tí ó fìgbà kan ṣàìsí rí ààyè tí ò ní padà ṣàìsí kíkú yóò mọ yìlọ láéláé ni òun lèèyàn máa ń gbára lé Alladhi la yamut tí kò ní kú gbogbo tó bá lọ gbára lé ẹlòmíì ó ní nǹkan tí wọ́n dìbò ṣe rí tíyàn bá nílà ká ìgangan àti máa ṣẹbọ yóò kọ̀kọ́ máa ṣòro fún ẹ tó bá wà wáìsì pé ó nílà ká ìgangan.

àbí wọn náà ló ti ẹ̀jẹ̀ tí máa ń sóògùn fún ara rẹ ní mùsùlùmí wọn á ní ó mu eré ọ̀bọ ó mu eré àyà ó tún mú agbárí ẹlẹ́dẹ̀ ọ̀ á jò tó bá jò tán ọ̀ á dì ọmọ wa fi sí gbàdí ọmọ wa mú káàkiri mọ́dàrí kan àbí ẹni tó bá nílà káyì kò lè pẹ́ níbi irú àwọn nǹkan yìí àìnílà káyì ni máa ń fà torí èèyàn gbọ́dọ̀ wó pé ṣé eré ọ̀bọ eré ayá eré kíníkan yìí àwọn òkú ṣe báwọn náà kú ni ṣe máa kú la tó wáyé ṣe wáyé jó wọn papọ̀ òun náà wá jẹ́ ìsọfúnni àá ìyànfẹ́lẹ́ yìí irú ẹni tó bá wọn ń wá ìṣọ́bá yìí yóò wá padà sọ́dọ̀ ọlọ́run ọba ṣẹ́rí níbi tẹ́bá wo tí mùsùlùmí ń ṣẹbọ sí jù nílẹ̀ yorùbá ìsọ́ jíjẹ mímu ìsọ́ àti jíjẹ àti mímu méjì náà ni bóyá ìsọ́ fọ́mọ mi jíjẹ mímu fọ́mọ mi ìsọ́ fẹ́rẹ́ ara mi jíjẹ mímu fẹ́rẹ́ ara mi ìsọ́ fún òbí mi ìsọ́ ara mi ọ̀tán nǹkan méjì tí mùsùlùmí ń ṣẹbọ sí Si nílẹ̀ yorùbá nù wọ́n tó bá dá ọ lójú ìpọ́lọ́wọ́n bá ní máa ń ṣe fún yàn torí ẹ̀mí ma wọ́n pé àà sáwọn ní ṣáájú bàbá yìí ó ṣe àjò tọ́lọ́wọ́n bá ní kó ṣe ó ṣe àjò tí ànábì sallallahu alaihi wasallam ní kéèyàn ó ṣe ìyẹn ni wọn á jẹ́ ládá ńláńlá fún ọlọ́dọ̀ ọlọ́wọ́n ọba bí nǹkan tí wọ́n fẹ́ kó rí nǹkan yẹn ò tí ì rí bẹ́ẹ̀ wàláì ọkàn ló sì máa balẹ̀ ẹlòmíì máa ń rẹ̀ jẹ kódà yóò ti máa kọ́lò máa tún ó ti lè máa fún mi ní ìrìjọ́ ńdá ní ìsèké èmi ń lọ́dọ̀ àwọn àfáàní tí mo fẹ́ kọ́ ẹni tí ń pe jésù bùkátà rẹ̀ ń bíyà so bùkátà rẹ̀ ń bíyà pọ́lọ́kàn wa tí ó ṣe déédéé tọ́lọ̀ ní kó máa ṣe òun lọ́kàn wa wọ́n tó wá ń wá pétọ̀ ayé yìí náà ní wọ́n ń lé mi kí wọ́n jẹ́ ń gbádùn ọ̀la ìpadà sí ọ̀dọ̀ ànábì sọ̀gbọ́n ọ̀sọ̀dà ní tó ní kó máa ṣe tí ń jẹ́ ìṣọ́ bẹ́ẹ̀ ni ó padà sí lọ́lẹ̀ wá hisnul muslim muslim citadel àwọn àtikárù wa ń bẹ́ẹ̀ tó máa ṣe é ìtò ṣe láàárọ̀ ìtò ṣe nírọ̀lẹ́ wallahi tallahi súnmọ́bìlá ìgbàdélá ìlànà àwọn tó bá ń ṣe wallahi aburú òní sí ọ aburú èèyàn òní sí ọ aburú èèyàn òní sí ẹ wo kùrùsẹ́yì lásán kùrùsẹ́yì alẹ́bìnrin tó bá kà láàárọ̀ tó kà nírọ̀lẹ́ aburú òní ṣe ọ títí òbí aburú òní ṣe ọ títí òfin so a níbi òun sálọ́dọ̀ ẹnì kankan fún ìṣọ́ra ó nídìí ẹ̀ ẹbọ ló lọ lè ṣe pẹ̀lú ọlọ́run ṣètọ́ni ti wá ó ti sílẹ̀kùn kalẹ̀ fáwọn èèyàn àfi káwọn náà táfi tilẹ̀kùn èṣù yìí o gbogbo nkálukú tó bá mọ̀ ní ṣọ́ra ti ń bẹ́ nílé ẹ ọṣẹ dúdú ọṣẹ pupa ọṣẹ funfun ìtàn pò nǹkan mọ́ ìtì wọn pò mọ́ ìtì wọn náà rà ìtàn bù wọn lọ́lẹ̀ da gbogbo ẹ̀ nù lọ́lẹ̀ da nù wàláhìlà azim èèyàn kàn bá ọlọ́run ọba bí èèyàn ò sí ronú àmọ́ etí ń tàn wá jẹ òun náà ni pé ìgbà tẹ́nìkan ò tí ì kú kó wá ròyìn tó ń bá pàdé lálùkìyàmọ̀ fún wa àmọ́ gbogbo àwọn tí wọ́n ń lọ tí wọ́n ń débẹ̀ wọ́n mọ nǹkan táwọn ń kàn so ní pé ẹbọ ó lè ẹni pé mo sọ lẹ́ẹ̀kan pé mùsùlùmí tó bá fẹ́ gbọ́ ọ̀rọ̀ ẹbọ yé ẹ padà sódà àwọn afáàsú náà o àwọn ni wọ́n ṣàlàyé rẹ̀ fún yín o ní ó yé yékéyéké ó tún pọ̀ ó pọ̀ àmọ́ ìtì mo sọ yìí náà tọ́ ọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala kójú kó yé wa kó sì jẹ́ kó rọrùn fún wa gbogbo nǹkan tí wọ́n ń dìyàn lọ́wọ́ tí òfin ní fẹ́ rọrùn fún yàn láti ṣe sọ abẹ ọlọ́run kó mọ́ ṣàbáwa lé nǹkan náà jìnnà sọ torí pé kí ni ìjìnnà sí ẹbọ onú ìjìká ní àbáyọrí gbogbo ìṣẹ̀mí tí yẹn bá ṣe láyé nífi àdéṣe yẹn parí rẹ̀ tí ọ̀rọ̀ yẹn bá ti lọ lè kán gun bí ìṣẹ̀mí yẹn ṣe lè wù kó dùn tó kó dùn kéèyàn gbádùn tó anabi sallallahu alayhi wa sallam n tó bá dé ọgbìn ìdàrú kìyàmà ọlọ́run ni kí wọ́n pe ẹni tó gbádùn jù láyé àdéṣe Anas bin Malik ó ní wọ́n pe ẹni tó gbádùn jù láyé tó wá ṣe pé ọ̀rọ̀ rẹ̀ padà wá kángun sí ìyà níjọ́gbìn ìjàlùkìyàmọ̀ tó bá fi sí ná ìṣẹ́jú kan ọlọ́run á ní ẹbí pèsè ògbádùn rí yóò ní ìgbádùn rí láyé ní kí ní jẹ́ gbádùn òun ò rí yóò ti gbàgbé fóun gbádùn rí bẹ́ẹ̀ wá ni ẹni tó bá jìyà jù láyé tó jìyà jù láyé tó wá ṣe pé ọ̀rọ̀ rẹ̀ ó wá kángun sí àlìjánná wọ́n wá bí ipe ǹjẹ́ o jìyà rí láyé yóò ní ìmọ̀ tí ń jẹ́ ìyà yóò ní wọn mọ́ so náà ni ẹ̀rọ ìyá mi àlìjánà ni ẹ jẹ́ ká dìgbò fún ẹni tó bá fẹ́ dìgbò fún àlìjánà yóò ṣe kí ni yóò jìnà sẹ́bọ̀ yóò sá fẹ́bọ̀ yóò sá fẹ́bọ̀ tukọ́rọ̀ mọ́ adá ẹgẹ́ bí àwọn tọ́lọ́wọ́ bá sọ pé bal tuthiruna al-hayata dunya bẹ́ẹ̀ ayé ọ̀dà ní ìsẹ̀ ń kú ẹ̀dàkùn jẹ́ òní padà kú ó kú náà ní ṣàgbàdéwé àyàkúyà ikú mọ́ darí kan mọ́ tẹ̀gí nìkan tálọ́sọ mọ́ kí mọ́ darí kan tálọ́sọ fún ọbẹ̀ ilé ilá asìmá òsànbẹ́ ìtumùhà ilẹ̀ kan sọ bẹ́ẹ̀ ẹnìkan tó dájúdájú padà kú jọ kan náà ní tó náà ní pé ti ayé yẹn ẹjẹ́ kára mu níwọ̀n kọ́mọ̀ dàbí pé wal akhiratu khayrun wà àbùkọ́ alkiyama ni ó sẹ́kù lọ láíláí òun lè jẹ́ ká dì mọ́ o sùkọ́lọ̀ kọ́mọ ṣá sàánú fún wa abẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kó ṣe wá ní mùsùlùmí gidi tí ó jìnà sí ẹbọ àsìkò mi ti pé subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk الله أكبر كبر الله الله أكبر كبر الله الله أكبر كبر كبيرا tí kò bá ṣe pé nítorí àsìkò ìpè bá ní kí àwọn bàbá wa kí wọ́n sì máa bá ọ̀rọ̀ yìí lọ ṣùgbọ́n díẹ̀ tó ń tọ́ nìkan ilé ìta àgbọ́ yìí náà kọ́rọ̀ ló ṣe wá láǹfààní bàbá jẹ́ kí ó yé wa yí pé bí ọba lè gbìyànjú tó jìnà sí àwọn nǹkan tí àwọn kà á sílẹ̀ yìí tá a pè ní ojúpọ̀nà ìṣẹ́bọ wọ́n ní irú ẹni bẹ́ẹ̀ kò ní bẹ̀rù kankan láyé ohun tí ń jẹ́ oṣódì àjẹ́ni abíkẹ́ ìbẹ̀rù ẹ̀ wọ́n láì kò ní sírú ẹni bẹ́ẹ̀ ṣùgbọ́n gbà tí àbá ti lè jìnà sí ẹbọ kékeré àtẹ̀gbọ́n ńlá báwo ni àṣẹrí máa bẹ̀rù ẹ̀dẹ̀ ẹgbẹ́ wa so ní kúkúrú ọ̀rọ̀ àtẹ̀mí àtẹ̀yìn ẹ̀dẹ̀ á gbìyànjú láti jìnnà sí gbogbo ojúbọ̀nà nǹkan tí wọ́n ṣe lálàyé fún wa pé ojúbọ̀nà ẹbọ ni àtẹ̀yìn tá a ti gbọ́ tẹ́lẹ̀ àti àwọn eléyìí tá a tún máa gbọ́ kọ́nà kó bá dà sànù wa níbẹ̀ alákùnmá mi. ànígbà tí wọ́n ń bá a sọ̀rọ̀ lọ àwọn tí a fìwé pè wọ́n ti dé sí àárín wa ẹni àkọ́kọ́ àwọn náà ni bàbá wa ahaj ia akin pẹ̀lú tí gbogbo èèyàn mọ̀ sí akitẹ́ bá mi bí ọlọ́wọ́ ọba tóbi.